bisimilahi walhamdulilahi wasalaatu wasalaam ala rasulilahi àlàyé lórí ọ̀rọ̀ tí àáfàá tí wọ́n ń pè ní àáfàá oníkùránì tó sọ nípa alukùránì tí mo tú sí èdè yorùbá àkọ́kọ́ náà ni pé tí kò bá la ti ẹ̀gàn lọ tí ò la ìlara lọ tí ò la kèéta lọ mo wulẹ̀ ti sọ sínú ọ̀rọ̀ àkọ́sọ párágráfù tó kẹ́yìn wípé ẹni yòówù tó bá rí àṣìṣe tàbí ohun tó kà kún àṣìṣe kó pe àkíyèsí mi sí i kí n wòye sí i nínú àtúntẹ̀ mìíràn ó wà níbẹ̀ àmọ́ nítorí wípé àfọ̀ oníkùránì yìí kì í ṣe mùsùlùmí onísúnà oníbídíà ni. kò ní í rí dáadáa nínú iṣẹ́ onísúnà tó bá ga sí pé onísúnà ló bá jẹ́ ni àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ onísúnà tí wọ́n jẹ́ àfa onímẹ̀sìn àkíyèsí tí wọ́n fẹ́ pè mí sí lórí rẹ̀ wọ́n ti pè mí sí a sì ń ṣe ẹ̀dítìn kejì lọ́wọ́ Allah nìkan ló mọ̀gbà tí yóò parí nítorí pé editing kejì yẹn ó yàtọ̀ sí editing àkọ́kọ́ nípa wípé editing ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣe yìí a fẹ́ jẹ́ kó gbòòrò sí kó fẹ́ dàbí tí ó tún lè wúlò fún tẹ̀fsíìrù kékeré so ìyẹn máa jẹ́ kó tẹ̀kì ọ̀pọ̀lọpọ̀ àkókò wàyí o gbogbo òwe tọmọnìyàn ń ṣe ó ní kò wà hundred percent error free kò sí ní a rí àṣìṣe kan tàbó mìíràn níbẹ̀ ìwé táwọn professor ń ṣe kò wà hundred percent error free dictionary gan tó jẹ́ ìwé atúmọ̀ èdè ṣé bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n máa ń ṣe edition rẹ̀ wọ́n máa ń ṣe edition rẹ̀ ta ni èmi ò fi tèmi jọ tí mo bá ṣèwé tí kò bá sí ẹ̀rọ kankan nínú ẹ̀ ta ni màá fi jọ ṣé ẹ fẹ́ kí n jọ lọ́hùn ni mi ò lè jọ lọ́hùn alukur'ani tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nìkan ni ò ní ẹ̀rọ nínú. lẹ́yìn náà kẹ́lẹ́ wá mọ̀ wípé àfọ̀ní kùránì yìí ìlara kèéta àti pé àìjónísúná rẹ̀ òun gangan ni orísun ìbànújẹ́ ayé rẹ̀ nígbà tí yóò mọ ka àwọn àṣìṣe sẹ́mọ̀pọ̀ sọ pé mi ò túmọ̀ Allah sí ọlọ́run ẹ dákun sá àṣìṣe ni fún mi kí n mọ̀ túmọ̀ Allah sí ọlọ́run kí n pe Allah mi ní orúkọ tí ń jẹ́nu èdè mi Allah táwùsọ̀ bá pè Allah tí òyìnbó bá pè Allah Kurani, tí wọ́n kọ́kọ́ túmọ̀ ní èdè gẹ̀ẹ́sì tí wọ́n lo gọ́ọ̀dù ń ìyẹn ti Yusuf Ali nígbà tí wọ́n padà rí i pé gọ́ọ̀dù yìí kò wà adequately appropriate kò kún tó wọ́n padà ń fi àlọ́ síbi god ẹ wá máa wò àfọ̀ ní kùránì ó ní èyí tí tún ní Saudi ò dáa Ti Dr. Musinu Khan ó ní ò dáa <laughs> nígbà tí eléyìí tí ìjọba Saudi ń tẹ̀ jáde tí ò dáa lọ́dọ̀ rẹ̀ ṣé lè tẹ̀mí wá ṣe ni ó wà dáa ṣé ọ̀ràn ni fún mi kí n lo àlọ́ò dípò ọlọ́run ó tún ní alùlẹ̀ kìtàbì mi ò tú sí àwọn onítìrà ṣé dandan ni kí n tú gbogbo àwọn terminologies bíi anasora àlìyẹ̀wúdí sọ dandan fún mi kí n túmọ̀ ẹ̀ sédè yorùbá ńgbà tá a ti mẹ́ntì ń pè bẹ́ẹ̀ ṣebí alukur'ani gan náà ṣebó náà nítumọ̀ ohun kíkà nǹkan kíkà ta ló wá tẹ̀jáde kọ́ wá sọ pé ohun kíkà alápọ̀nlé ṣebí n ta kọ síbẹ̀ ni alukur'ani alápọ̀nlé ṣebí alukur'ani náà ní ìtumọ̀ tirẹ̀ àmọ́ a rìtẹ́ẹ̀nì orúkọ yẹn láti buyì kún bákan náà ni pé nínú àwọn ọ̀rọ̀ tí oníkùránì ń sọ yìí àwọn yàtọ̀ sí ọ̀rọ̀ tó jẹ mọ́ kẹta ìlara àwọn kan bẹ́ẹ̀ tó fi hàn wípé ó jẹ́ aláìmọ̀kan bí àpẹẹrẹ ó ní mi ò kọ́ alápọ̀nlé dáa kó gbọ́rọ̀ yẹn lọ bá àwọn tó bá jẹ́ pòfẹ́sọ̀ nínú èdè Yorùbá wọ́n fi yé wípé ohun tí mo kọ yìí gangan ni ìlànà àkọ́tọ́ níbàámu sí òfin tí ìjọba nàìjíríà gbé kalẹ̀ bíi òfin 1974 lórí kíkọ èdè yorùbá tá a sì lè rí àwọn òfin yẹn kà nínú gírámà èdè yorùbá tí ayọ̀ Báńgbóṣé láì tí ò sí ń bẹ̀ tó ń wọ́gi lé ọ ò ní mọ̀ ń pa rẹ̀ òun wọ́gi ilé kókó ọ̀rọ̀ tèmi ni wípé àwọn tí wọ́n jó nímọ̀ onísúnà àkíyèsí kọ̀ọ̀kan tẹ́ fẹ́ pè mí sí wọ́n ń pè mí sí a sì ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ a máa fẹ́ kí eléyìí tuntun máa jáde kọ́ mọ̀mọ́ ní ìtumọ̀ nìkan kó tún ní àwọn àlàyé torí pé àwọn àyà kan bẹ tó ga sí pé tá a bá fi àwọn àlàyé inú tẹ̀síìrù kún báwọn kan ó tún ṣe máa sọ pé àtúndà náà nu irú ẹ̀ náà ni irú àyà ẹ kírun níjó ẹ rántí Ọlọ́run níjókòó ní ìdùbúlẹ̀ nínà rò fáìdátì màá náà tún fàákìmù sọ̀lá nínú tẹ̀síìrù onígbólóhùn ti jẹyọ wípé eléyìí tọ́lọ́run sọ síwájú yẹn o ìrun ojú ogun lọ́lọ́run tọ́ka sí o. àmọ́ tẹ́ ẹ bá dénú ìlú o ẹ wá kí ní ìnàró ní rùkú ní bá a ṣe máa ń kírun gẹ́lẹ́ irun ogun lọ́lọ́run fi bẹ̀rẹ̀ ó sì parí ẹ̀ sí ìrun tíyàn òkè nínú ìlú nígbà tí ti o sí ìpáyà tí ò sí wàhálà ó tún ní bomo ti rí nígbà bá wọnú ìlú kó padà sínú náà ó ní zanimu olómaale nìkan ní jẹ́ bẹ́ẹ̀ kó padà sínú tafsir ibùnú kathir àti tafsir míì ìtumọ̀ mẹ́rin ni wọ́n fún zenim ọ̀kan nú ẹ̀ ní àsáwọ̀ ọ̀kan nú ẹ̀ ní ọmọ àlè ọ̀kan nú ẹ̀ ní kíní tó máa ń wà lọ́rùn ewúrẹ́ kòkòrò kékeré báyìí so ọ̀nà mẹ́rin ni wọ́n túmọ̀ ẹ̀ sí mo mú kan bẹ̀ ẹlòmíì mú òmíràn àmọ́ lọ́dọ̀ àfọ̀n kùránì tiẹ̀ torí pé ó ṣàfẹ́ kí n túmọ̀ rẹ̀ ní ìbámu sí ìròrí tiẹ̀ èmi ò sì lòròrí tiẹ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ń lo ìròrí tèmi bí kò ṣe tàfàṣìr onímọ̀lò nítorí náà mò ń fi àsìkò yìí sọ fún wa wípé àwọn ò ìṣìnà sínú Quran a túmọ̀ ìṣìnà sínú hadith àmọ́ lójú àwọn oníbídíà wọ́n á pè ní ìṣìnà torí pé àwọn ìtumọ̀ tá a tú síbẹ̀ pẹ̀lú àwọn àlàyé kọ̀ọ̀kan tá a fi gbá a lẹ́gbẹ̀ẹ́ ó ti ń fọ́ṣẹ́ jálàbí mọ́ wọn lọ́wọ́ ó ti ń fọ́ṣẹ́ awo iṣẹ́ ẹbọ táwọn jókòó tì tí wọ́n ń jẹ àtàwọn àtàwọn bàbá wọn ó ti ń fọ́ṣẹ́ mọ́ wọn lọ́wọ́ dandan ni kí wọ́n pariwo bọ́ síta wípé n ta túmọ̀ yìí kò dáa ìwọ tí wọ́n ń pariwo sí létí ìwọ ni kọ̀ọ̀kan ṣọ́ra fúnrú wọn nítorí wípé ẹ̀yẹ wo nǹkan ó láwọn wo ni wọ́n hẹ̀ndọ́ọ̀sì ẹ̀ a tún dákọ̀ àwọn tí wọ́n hẹ̀ndọ́ọ̀sì ẹ̀ a fi lẹ́tà yẹn hàn án nínú eléyìí tí mo ṣe pẹ̀lú àfa Saidi ẹtúgbọ́ tó tún wí ó ní ṣe bí àwọn yẹn ó ní ṣe bí eh, jẹ́ ìsinmi ni lẹ́tà tí wọ́n kọ ẹ̀yin náà gbọ́ gbólóhùn yẹn pé ó ní kí n lè jẹ́ wọn sinmi náà fi kọ lẹ́tà ṣé ẹnìkan wà ní academics tó mọ̀ túmọ̀ gbólóhùn tó sọ yẹn wípé wọ́n kàn kọ lẹ́tà yẹn ni pé káwọn kí n lè kí n lè fà wọ́n lọ́rùn sílẹ̀ so gbogbo àwọn dàkátìrù wọn yẹn àti professor ẹ wo bó ṣe wọ́ wọn ń lẹ̀ pẹ̀lú ohun tó sọ yẹn ṣé bí ayé ṣe máa ń kọ ọ̀rọ̀ lórí iṣẹ́ tẹ́nìkan bá kọ nìyẹn àbí ẹni tó kọrú ọ̀rọ̀ báyẹn àbí ọmọ kọ̀rọ̀ yẹn lè di court lọ́jọ́ iwájú ẹ̀wọ̀n nǹkan tá a fún Kùránì ń sọ ṣé ni tí ń sọ yùn ẹ̀ ṣàmà yìí pé mo ti kàn léèwọ̀n nínú àwọn ìtumọ̀ tí mo túbọ̀ ta mo ti kàn léèwọ̀n nínú àwọn ọ̀rọ̀ tí mo sọ nípa àwọn tìjàníyà àwọn oníkọ̀dìríyà àti àwọn ẹlẹ́bọ ó wá ń wá ọ̀nà láti jàjàbọ́ ló wá fẹ́ gba ọ̀nà yẹn wọlé kò wá lè rí gbà wọlé o nítorí pé wàán kò sẹ́ni tó ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìwé kíkọ tí iṣẹ́ rẹ̀ jẹ́ hundred percent error free gbogbo iṣẹ́ tọmọ ènìyàn bá ṣe náà máa ń ẹ̀díìtì a sì wà lórí second edition ìwé yìí lọ́wọ́ èyí tó wà lọ́wọ́ tiẹ̀ ó lè jẹ́ first printing kódà nínú àṣìṣe tí àwọn tó jẹ́ publisher ṣe ọ̀kan bẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ láti ọwọ́ òsì dípò láti ọwọ́ ọ̀tún ẹ rí i pé kùránì láti ọ̀tún níparí láti máa kà wá sí ọwọ́ òsì nígbà táwọn tẹ̀ tí wọ́n bọ́ta àwọn pé láti ọwọ́ òsì wá sí ọ̀tún ìyẹn ń bẹ lọ́wọ́ àwọn kan ní ìsìn tí mo sì kọ̀ndẹ́mẹ̀ ẹ̀ lé pọ́píṣà lọ́wọ́ pọ́píṣà ṣe tiẹ̀ òun ló ń tà á èmi kọ́ mo gbélé lọ́wọ́ pé kó tẹ̀ jáde so nítorí náà ẹ̀dítì ń lọ lọ́wọ́ o àmọ́ kìí ṣe àfọ̀ oníkùránì ni ó sọ pé kinní kan jẹ́ ẹ̀rọ ń bẹ kinní kan jẹ́ ẹ̀rọ ń bẹ tọrọ rẹ̀ ó wà nítumọ̀ rárá àwọn onímọ̀ ń yẹ̀ ẹ́ wò lọ́wọ́ wọn ò yẹ̀ ẹ́ yẹ̀ wò èyí tán bá sì ti rí làkíyèsí wọn ń pè wá sí i àmọ́ mọ́ retí wípé ìwà lọ túmọ̀ àlọ́ òsì ọlọ́run torí pé tí n bá bọ́ sínú agbo kí ni ìtumọ̀ ọlọ́run tí bá fi Yorùbá ṣàlàyé rẹ̀ ọ́ dẹnu lẹ̀ ọ̀dẹ̀nu lẹ̀ ni tọ́ ọba làníyàn tó dáa whatever tó bá jẹ́ errors tó kàkún error rántí wípé kò wá automatic pé kó rí kinní kan ní error kó sì jẹ́ error ní gbogbo ayé ó lè jẹ́ error lọ́dọ̀ tiẹ̀ kó má jẹ́ error lọ́dọ̀ ẹni tó kọ̀wé but whatever be your view or opinion whatever whatever put it in writing kọ́ send ẹ̀ sí mi èyí tí n bá rí i pé ó ṣe wẹ́kú tí ó yẹ kí n tún ṣe màá sọ fún ọ pé eléyìí o màá wòye sí àwọn eléyìí o kì í sara rẹ o period kò jù báyẹn lọ gbogbo iṣẹ́ pátápátá tẹ̀dá ń ṣe ni ọ̀la nínú ẹ̀rọ gbogbo àwọn àfáà wa tí wọ́n ń kọ tíra wọ́n ẹ̀dí ti tíra wọn fatawa búnú tẹ̀míyà wọ́n ẹ̀dí tiẹ̀ tíra sheikh sọ́lù tẹ̀mí wọ́n ẹ̀dí tiẹ̀ tíra sheikh búnú báàsì wọ́n ẹ̀dí tiẹ̀ kùránì tí wọ́n tún sí èdè gẹ̀ẹ́sì wọ́n ẹ̀dí tiẹ̀ lọ wo ti músìnù kánù tó gbé lọ́wọ́ yẹn gan wọ́n kọ e, bóyá first edition or second edition or third edition wọ́n ẹ̀dí tiẹ̀ dictionary wọ́n ẹ̀dí tiẹ̀ what is your problem your problem is just pé oyè ṣáà lùsùn náà that's your problem orísun problem yẹn nìyẹn aláwọ̀ fi wá sí kùn gẹ́rẹ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.